wa rahmatulahi wa barakatu. nẹ́tíwọ̀kì mọ̀ ń ṣe bákànbákàn. ó ń lọ ok bisimilahi wàllu bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala ashrafi mursalin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé ní kíkí ti islam bákan náà mo kí wa kú jimá ti òní àwọn kan ti kí júmọ̀ àwọn kò tí ì kí Allah yóò gbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ní àsìkò yìí ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun náà ni a pè ní ìjọ kọ̀dìríyà àti àwọn aburú rẹ̀ ìjọ kọ̀dìríyà àti àwọn aburú rẹ̀ ní àkọ́kọ́ náà mo fẹ́ ṣe àwọn ìfáàrà tá a mọ̀ sí introduction fún àkọlé náà àkọ́kọ́ òun ni pé nínú ìlànà Súfì ó ní ọdún tí wọ́n ń dá. tọ̀rí kọ̀kọ̀ kan sílẹ̀ tọ̀rí kọ̀kọ̀ dìríyà ó síwájú ó gbáwájú tọ̀rí kọ̀ tìjàníyà ìyẹn ni pé àwọn èèyàn ti ń wà nínú ìlànà kọ̀dìríyà síwájú kí tìjàníyà tó dé. ṣùgbọ́n òun lẹ̀gbọ́n fún tìjàníyà kọ̀dìríyà ni ẹ̀gbọ́n fún tìjàníyà ṣùgbọ́n ìṣìnà àwọn méjèèjì ọjọ́ra wọn dáadáa èyí tó jẹ́ méjọ́ ìṣìnà nínú kọ̀dìríyà náà ló jẹ́ méjọ́ ìṣìnà nínú tìjàníyà eh, àpèjúwe ó dàbí ìgbà tá a bá sọ pé wèrè oníhòhò tí máa ń bọ̀rẹ̀ sí hòhò àti wèrè aláṣọ common factor náà ni pé wọ́n jọ wọ́n jọ jẹ́ wèrè ni àmọ́ wèrè ju wèrè lọ. so ẹ wèrè ju wèrè lọ wèrè ní méjèèjì ọkàn wọn gbópọn jura wọn lọ ni nígbà tí mo bá sọ̀rọ̀ ọkọ̀ rírí yà ẹ̀yin náà ẹ̀yin náà wàá gbèsè gbẹ ara wọn ẹ rí i pé méjèèjì wèrè ẹ̀sìn ni. ṣùgbọ́n ó seese ki kí ọ̀kan burú ju ìkejì lọ ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ mi ò gbóhùn yín dáadáa o all right all kókó kejì tí mo fẹ́ sọ òun ni pé ẹni tó dá tìjàníyà sílẹ̀ òun ni sheu ahmeda tìjàní ẹni tí ó dá kọ̀dìríyà sílẹ̀ òun ni sheikh abdulkadiri alijilani sheikh abdulkadir alijilani. Al ìyàtọ̀ wá ń bẹ láàrin àwọn méjèèjì ìyàtọ̀ àárín wọn mo lè fún ní àfiwé àfiwé náà ni bíi ká sọ pé a fẹ́ fi a fẹ́ fi ẹnìkan wé ànẹ́bì Isa alayhi salam a sì fẹ́ fi ẹnìkan wé ṣèitọ́nù ṣe rí àpèjúwe ṣéwù amada Tijani ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe ṣèitọ́n àpèjúwe ṣéwù abdulkadiri alijilani ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe anabi Isa ọmọ Mariam aleyhi salam. ìdí tí a fi fi Shehu Ahmed Tijani wé shaitan òun ni pé àṣetọ́nù fúnra rẹ̀ alákòóbá ni ẹ̀dá ẹ̀dá aburú ni lẹ́yìn tóun fúnra rẹ̀ jẹ́ alákòóbá ẹ̀dá aburú. E àwọn èèyàn tí wọ́n ń tọ orí pa rẹ̀ tá bá ti wá ṣe nǹkan tí ò dáa wọ́n wà ní iṣẹ́ èṣù ni wọ́n sọ pé iṣẹ́ èṣù ni ẹ̀dá wùwà tí ò dáa ó dáràn ó yapa àṣẹ ọlọ́run wọ́n wá ní kí ló tì ọ́ lọ ọbẹ̀ ó ní èṣù ni. Eh, a àfojúrí èṣù ṣùgbọ́n a mọ̀ wípé èṣù ni olórí àwọn aláburú olórí àwọn alákòbá so tẹ́nìkan bá wá sọ pé èṣù ló ti ń lọ ọbẹ̀ gbogbo ayé ló máa ń gbà bẹ́ẹ̀ pé iṣẹ́ èṣù ní tòótọ́ nítorí pé a mọ̀ èṣù pẹ̀lú dáadáa kankan báyẹn ni ọ̀rọ̀ Shehu Ahmed Tijani rí àlàyé ẹ̀ ni pé Shehu Ahmed Tijani tó dá tọ̀ríkọ̀ Tìjàníyà sílẹ̀ kò sí àáfàá kankan lágbàáyé tó fún un ní bàrọ́ à tó fún ní àfọ̀mọ́ pé wọ́n parọ́ mọ́ ni tàbí ohun tí ó ṣe ọ̀tọ̀ ohun táwọn ọmọlẹ́yìn rẹ̀ ń ṣe ọ̀tọ̀ kò sí àáfàá kankan tí èmi tí ì mọ̀ lágbàáyé lónìí tó fún Shehu Ahmada Tijani ní àfọ̀mọ́ kò sí. Si ohun tí gbogbo wọn ń sọ ni wípé ohun tí Shehu Ahmed Tijani dálẹ̀ tó jẹ́ aburú ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ń bá a ṣe òní wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. ẹ̀yin náà rí gbogbo àwọn ọ̀rọ̀ tí Shehu Ahmed Tijani sọ tá a ti kà síwájú. Si nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìjọ tìjàníyà àti àwọn aburú rẹ̀ ẹ́písòdì mẹ́jọ ni kò wá sí àáfàá kan lágbàáyé nínú àwọn àáfàá tí a máa ń tẹ́tí gbọ́ ẹnu wọn nínú àwọn àáfàá tí a máa ń kọ tírà ìwádìí ìjìnlẹ̀ nípa Islam kò sí ẹnìkankan nínú wọn. No tó sọ pé wọ́n parọ́ mọ́ ṣéwù Ahmada Tijani ni so ìyẹn ni ṣéwù Ahmada Tijani fi wà gẹ́gẹ́ bí ṣèyítọ́nù Tijaniya ẹni tó bá wá ń ṣe Tijaniya gbogbo abú tó bá wá ń ṣe ń bẹ̀ yọ́ọ̀mọ̀ ní ṣéwù Ahmada Tijani ló ní káwọn ó ṣe é bẹ́ẹ̀ náà sì ní tòótọ́ àṣẹ tí Ṣéhù Ahmed Tijani nípa àwọn mùrídìí rẹ̀ àwọn kàlífà rẹ̀ àwọn mùkọ́dámù rẹ̀ àwọn sẹ́yìdá rẹ̀ òun náà ni wọ́n ń lò òun ni wọ́n ń tẹ̀lé. wàyí o ìdàkejì lọ̀rọ̀ jẹ́ lórí ọ̀rọ̀ Sheikh Abdulkadiri Alijilani rahimahullah sheikh abdulkadir aljilani òun kì í ṣe oníbídíà ní tiẹ̀ mùsùlùmí alùsùnà ni ṣùgbọ́n ó ṣe àṣìṣe kan àṣìṣe náà ni àwọn kan wá fẹ̀ lójú láti kó nǹkan míì sínú ẹ̀ sheikh abdulkadir jilani ó jẹ́ àáfàá mùsùlùmí ó sì jẹ́ alùsùnà wọ̀lìjàmáà lójú ayé rẹ̀ ó máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn àmọ́ ńgbà tó di àsìkò kan ilé ẹ̀kọ́ rẹ̀ ó ó joro àwọn èèyàn ń lọ tẹ́tí sí ọ̀rọ̀ míì tí ò dáa ṣé Abdulkadir wá wò pé kí ni òun lè ṣe tí àwọn tí wọ́n ń ké yóò fi padà wá sílé kí ó padà lọ́ba ni ó da kò burú ẹ má wulẹ̀ wá nǹkan míì lọ́bì kankan tó bá gásí pé àdúà lẹ̀ ń wá káàkiri àti ṣíṣe àsàlátù fún ànábì torí ìyẹn ló gbòde kan nígbà náà gbogbo àsìkò yẹn làwọn ń súfin oríṣiríṣi ń jáde sáyé so àwọn èèyàn wá dà kúò lọ́dọ̀ Sheikh Abdulkadir Al-Jilani wọ́n kúò nílé ẹ̀kọ́ wọ́n wá lọ sí ìjókòó alásàlátù ìjókòó aládùá làbùkọ́dì Jìlání náà wá sọ pọ́dà kò burú ẹ máa padà bọ̀ a kọ́kọ́ máa ṣàdúà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ kéwù a sì máa ṣe àṣàlátù fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ti sán lọ yìí wọ́n ti kó virus wọ́n ti kó àwọn àdìọ́kàn àwọn onísúfì kan. Àwọn tó jẹ́ àdìọ́kàn àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rà àti àwọn ọ̀ṣẹ́bọ pípadà tí wọ́n padà wọ́n pa kínní ìmọ̀ sínú ọkàn wọn wọn ò fi hàn sí àáfàá wọn kò pẹ́ sígbà náà oní Sheikh Abdulkadir Jilani ó ṣíwọ́ iṣẹ́ àwọn tí wọ́n padà wá yìí àwọn ni wọ́n padà wá ń pa oríṣiríṣi irọ́ mọ́ Ṣéhù Abdulkadiri Al-Jilani oríṣiríṣi irọ́ tó lágbára tó burú wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ pé Ṣéhù Abdulkadiri Jilani ó sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí ní àwọn ọ̀rọ̀ tí ò sọ ní àwọn ọ̀rọ̀ tí ò sọ. So lójú ayé Ṣéhù Àbíkọ́dì Jìlání tíra ẹyọ kan ló ṣe jáde mi ò rántí ó kọ tíà yẹn báyìí àmọ́ mo ti rí tíà yẹn rí ní ọjà ọba mo kàn yẹ̀ wò tí a fi kíw ni wọ́n sọ̀rọ̀ ọ̀run kíkí ọ̀rọ̀ àwẹ̀ bá ṣe ṣàlùwàlá bá ṣe ṣe hájì àwọn nǹkan tí bàbá sọ sínú tíà yẹn nìyẹn ní abala kan nù tíà yẹn wọ́n tírìtì àtàsọ́wúfù ohun tí wọ́n sọ bẹ̀ ni pé ohun tí ń jẹ́ tàsọ́wúfù kì í ṣe àdìọ́kàn bí kò ṣe pé nígbà táwọn èèyàn ń wọ aṣọ tí wọ́n fi irun àgùntàn hun ní ń pe àwọn kan ní súfí nítorí náà ohun táwọn mọ̀ mọ ohun tí ń jẹ́ sufi kò tayọ ìráyésá ọwọ́ nǹkan tí bàbá sọ nínú tí àwọn nìyẹn wọn ò ní àdìọ́kàn kankan pé tó o bá ti jẹ́ sufi ó ya wèrè báyìí ó sinmi báyìí ó dìdìgbòlugi báyìí ó ya dìdìrín báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú èta àkàbọ̀tà nínú tí a àwọn Tìjàníyà bàbá ò sọ nǹkan kan tó jẹ mọ́ báyẹn àmọ́ bí bàbá ṣe ń kú báyìí ni àwọn tó ti kó fáírọ́ọ̀sì wá sílé kéwú ni a bẹ̀rẹ̀ sí ní máa sọ kàntàkàntàn wòrowòro rádaràda ní àwọn ọ̀rọ̀ ẹbọ ní àwọn ọ̀rọ̀ kúfúrú àwọn àáfàá wa lágbàáyé wọ́n wá dìde láti tọpinpin àwọn ọ̀rọ̀ náà wọ́n sì ṣe àfọ̀mọ́ Sheikh Abdulkadiri Al-Jilani rahimahullah kúrò níbi gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe àfitiẹ̀ sí ní ti rọ́ ní ti bàjẹ́ nínú àwọn àáfàá tó ṣe eléyìí òun ni fọdílátù Sheikh Said Al-Qahtani wọ́n mọ̀ọ́mọ̀ fi ṣe project ni bóyá master or phd phd thesis wọn òun ni wọ́n fi òun ni wọ́n fi ṣe mo ti ka tírà náà wọ́n sì ṣe ọ̀fìntótó wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ pé ṣé gbogbo ohun tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ náà ni Abdulkadir Jilani ṣe sọ ọ́ sóun gan tiẹ̀ ní àdìọ́kàn kan tá à ń pè ní àdìọ́kàn súfì wọ́n ní kò ní o ìdí nìyí tó fi já sí pé ọ̀rọ̀ àbíkọ́dé Jìlání táwọn afáwa bá dákọ̀ wọn nínú tírà bíi Sheikh Ahmad Ibn Taymiyyah ìdí nìyí tó fi máa ń sọ pé rahimahullah pé kọ́lọ̀ ń kọ́ bá ní kẹ́ ẹ̀ torí pé àbíkọ́dé jèlání kìí ṣe mùtàsọ́ wífù kìí ṣe aládìí ọ̀kan súfì àáfàá àgbà ni alùsùnà ni ọ̀wọ́ mistake tó ṣe náà ni pé ó ní káwọn èèyàn padà àwọn tó ti sán lọ ó fi àdúà àti àsàlátù ó fi pè wọ́n padà àmọ́ kò mọ̀ pé àwọn ẹni wọ̀nyí o wọ́n ti kó viruses oríṣiríṣi tí ò ṣe format lọ́pọlọ wọn so tá a bá ti ń dákọ̀ àbíkọ́dì Jèlání láàrin àwa àlùsúnà a máa ń tọrọ ìkẹ́ fún un bá ń dákọ̀ Sheikh Amina Tijani a máa ń tọrọ ìyà fún òun ọ̀rọ̀ àbíkọ́dì Jèlání ó wá dàbí ọ̀rọ̀ àlẹ́bí Ìsá ọmọ Mariam aleyhi salam ẹni tó gbélé ayé tí ò pèrè lọ́mọ ọlọ́run ó gbélé ayé kò pèrè lọ́lọ́run ó gbélé ayé kò pe rẹ̀ lólúwa kò pe rẹ̀ ní olùgbàlà àmọ́ nígbà tó kúrò láyé tán àwọn tí wọ́n láwọn tẹ̀lé wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n pè lọ́lọ́run kẹta wọ́n pè ní olúwa wọ́n pè ní olùgbàlà kùránì sì yanjú ẹ̀ wípé ìsọ̀ òpin rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti wá rí báyìí pé wọ́n lè pa irọ́. wọ́n lè pa irọ́ mọ́ọ̀yàn àmọ́ alihamdulilayi àwọn àfa olùtọpinpin wọ́n tọpinpin ọ̀rọ̀ wọ́n sì fìdí òdodo múlẹ̀ nípa àbíkọ́dí ìjìlá ní wípé ìnáwó bàrí ihun mẹnàhàdí ilé kùràfàt pé ọmọwọ́ mẹ́sẹ̀ o níbi gbogbo àwọn irọ́ tí wọ́n pamọ́ yìí so tí n bá dákọ̀ àbíkọ́dí ìjìlá ní ti bá sọ pé rahimahullah mi ò sì wí o mi ò sì sọ. So, gbogbo àwọn àfáàlù súnà ni wọn máa bí kọ́dé Jìlání sí ẹni tá a máa tọrọ ìkẹ́ fún àmọ́ àwọn tí wọ́n wá lọ gbé tọ̀rí kọ̀ọ̀kan dìde lóko rẹ̀ àwọn ni wọ́n dá ìdàkúdà sílẹ̀ ìdàkúdà tiwọn òun la fẹ́ kà sí etí gbọ̀wọ́ yín ló sì fi gá pé a lè lo tí àbíkọ́dé Jìlání a lè lo òun torí pé gbogbo ìsọkúsọ yìí ò sínú tí àti bàbá so ti yé àwọn tí ọmọlẹ́yìn rẹ̀ táwọn ṣe òun ni ìsọkúsọ yẹn wà ń bẹ òun ni wọ́n sì ń lò pẹ̀lú àdì ọkàn wọn àmọ́ tí wọ́n ń tìràn mọ́ Sheikh Abdulkadir Al-Jilani kí eléyìí kó yé ẹnìkọ̀ọ̀kan wa ní báyìí mo fẹ́ lọ kí ìrun mọ́gíríbì báyìí tí mo bá ti dé a wà bọ́ sí ojú ọ̀rọ̀ náà.